أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف فنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناهك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على حبيبنا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع بدعوته إلا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أيها المستمعون الكرام أحييكم مرة أخرى بتحية المباركة أقول السلام عليكم ورحمة الله وبركاته ليبا تي أن وقلو كي كيكي ليتي في اللوريجو نو كتاب تاتي ولا لجنة أبي الله سبحانه وتعالى àtẹ̀ní àtẹ̀yà àti gbogbo olùgbọ́ wa mọ́ṣáṣe wa ló máa lè jẹ́nà eléyìí tó jẹ́ wípé Allah subhanahu wa ta'ala ọba tó fẹ́ ká gbáyé pẹ̀lú àlàáfíà ara ó ó fẹ́ ká lo ayé pẹ̀lú ìfọ̀kàn ìtọ́sọ́nà òun látọ̀dọ̀ rẹ̀ torí pé bẹ́ẹ̀ lórí wà fún wa atọrọ àlékún kí àlékún kẹfà nẹbù wa Muhammad ẹni tó jẹ́ pé nígbà míì tá bá wo àárò yìí pé gbogbo Kùránì ó sọ kalẹ̀ fún láti kọ́ lẹ́kọ̀ọ́ kó lè kọ́ wa lẹ́kọ̀ọ́ ìyẹn ni pé Allah subhanahu wa ta'ala ìtàn ànábì Musa alayhi salam eléyìí tọ́ba adẹ́dà ń sọ fún wa yìí train ànábì wa Muhammad láti pé ká ànábì ó fi ṣàlàyé fún wa pé gbogbo ń táwo lè fojú kàn àìdá nínú sẹ̀mí ayé ni ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ làwọn àlùmọ̀ tó ṣáájú àwọn ìjọ tó ṣáájú làwọn náà ti fara kí rẹ̀ àìdá àwọn tí wọ́n jíṣẹ́ fún ni àbẹni tó fẹ́ jíṣẹ́ fún ni àwọn méjì náà tán sáǹfààní ń bẹ̀ nìyẹn ìyẹn ló pàtó bá alábàálò kìtọ́ọ̀ ìyẹn ni second second person pronoun ẹni kejì tá à ń bá sọ̀rọ̀ àmọ́ yìí pé it's not just ordinary second person pronoun it's third person pronoun máa wà ń bẹ̀ gbà mí ìyẹn ni pé ẹnì kẹta tó ń gan náà ò sí ń wọ́n ń bá wí Allah subhanahu wa ta'ala nígbà tí ó bẹ̀rẹ̀ àyà eléyìí tí a ti dúró lánàá nígbà tó ń sọ̀rọ̀ nípa anabi wa musa alayhi salam ìyẹn ni pé anabi musa alayhi salam ọba adẹ́dà subhanahu wa ta'ala ó ti pè ó ti júwe ara ẹ̀ fún ó wá bẹ̀rẹ̀ sí láti fẹ́ ránṣẹ́ ó sì fẹ́ fún ní àwọn àmì ìdánimọ̀ ibi tá a ti dúró lánàá ní ẹ̀kọ́ ọba àlekẹ́ lọ́mọ́sá gbàlẹ́sẹ̀ fún wa. àdúmẹ̀ lánàá ni wípé Allah subhanahu wa ó fẹ́ fún láwọn ẹ̀rí gẹ́gẹ́ bó ṣe máa ń fún àwọn ànábì ọlọ́run tó ṣáájú ní mùjíza eléyìí táwọn olùmọ̀mọ́ ń pè ní miracle sotiye ìyàtọ̀ wà láàrin mujiza àti karama almujizat n tẹ́ pè ní mujizat òun náà ní khariqul aada allati tu'ayyid aw tati bi yakunu bi ma sabata li thubuti almudai bin nabi eléyìí tó jẹ́ pé ìṣesí kan yóò kọjá ntí àbáfábà yàní ntí èèyàn bá fábà irú ẹ̀ kéèyàn ó mú igi lọ́wọ́ kó dẹ̀ jù lẹ́lẹ̀ láì jẹ́ pé ó ṣe màjíìkì kì í ṣe pé kó rùjú fáwọn èèyàn kí igi dẹ̀ di ejò á rí i pé yàní kò sínú sísí bẹ́ẹ̀ sọ pé eléyìí yóò wá jẹ́ tí ẹni tí kì í bá sànábì ọlọ́run nílé múrú ẹ̀ wá ó di méjì àbí yóò wá tún máa tọ́ka lórí wípé ẹni yìí ó ànábì ọlọ́run ni májẹ̀mú kẹta májẹ̀mú kẹta májẹ̀mú ẹlẹ́kẹrin ni wípé yóò jẹ́ wípé àwọn ìjọ rẹ̀ ó béèrè tí wọn ò bá wá béèrè òun ni ó fi lélẹ̀ wọ́n béèrè àbí wọ́n béèrè tó fi yàtọ̀ sí karamet karamet làwòlíyà àpọ́nlé ọ̀nọ́rárì ọmọ tí ọba adẹ́dà máa ń ṣe fáwọn ẹni rẹ̀ wọn ò ní béèrè àwọn dọ̀ sì ní mọ̀pọ́lọ́wọ́ pa wọn lé a rí pé yẹn yàtọ̀ sí pé ẹni tá a ránṣẹ́ àìdá ó máa ń ṣe fẹ́ni tó rán àbẹ́ni tí ò rán karamẹ́tì ó lè ṣe fọkùnrin ó lè lè ṣe fóbìnrin mojizati kò lè ṣe fóbìnrin torí pé kò sí so àjẹ́ wípé àwọn tí ó ṣe fún àwọn ànábì ọlọ́run àbáwọn òjíṣẹ́ ọlọ́run ló máa ń ṣe fún ìyẹn ló fà ọba adẹ́dà wá fẹ́ train ànábì musa alayhi salam gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ rán sí kí ló lè fi ta wọn láyà kí ló lè fi ká wọn lágara tí wọ́n fi gbà wípé òjíṣẹ́ ọlọ́run ni lójú sọ pé wà á máa tílì kẹ̀bí yẹ̀mí ní kẹyà musa ìrẹ́ musa alayhi kí ni ń lọ́wọ́ rẹ̀ kọ́ọ̀là ànábì musa dẹ̀ dáhùn Ìyá àsọ̀yà àtàwákàhù àníhà. Ìyá àsọ̀yà àsọ̀rọ̀ tó pọ̀ lórí àlànà ànílẹ̀ padà púpọ̀. Ó ní ọ̀pá mi ni àsọ̀yà èmi ni mo gé èmi ni mo mú òdì rẹ̀ lórí bó ṣe wáyé. Téèyàn bá já igi tó fẹ́ fi sọ̀pá, á rí i pé ó ní béèyàn ó ṣe sí tọ́wọ́ bá dán lára rẹ̀. Tó tán bá kógi mẹ́ta sílẹ̀ yóò lè mọ̀ pé ọ̀pá tèmi nìyí. Torí pé ọwọ́ kó ntọ́ba adẹ́dàdẹ́ fẹ́ kó mọ̀ náà nìyẹn wípé ọ̀pá rẹ ni ẹlẹ́kejì àwọn olùmọ̀ bẹ̀rẹ̀ pé mẹ́lẹ́hìkmà hàbì tàkìlìbò làhásọ ilẹ̀ làhàyà hayat kí ló fà tọ́ba adẹ́dà fi fẹ́ kí ọ̀pá yẹn ó dejò lójú rẹ̀ náà ìyẹn túmọ̀ pé latest bíi tẹ̀kọ́lùbì kọ́kàn rẹ̀ ó lè balẹ̀ torí pé tí wọn ò bá ṣe lójú rẹ̀ tó bá yẹ jù lẹ̀ níbi tí ń lọ òun náà hmm. yóò máa balẹ̀ rò tóbi hmm. ní ìyá àfọyà àtàwákẹ́wù àlẹ́ ìhà ó wá ń sọ àwọn mànáfíà àwọn fàwáìdì tó wà lára tán máa ń fọ̀pá ṣe àwọn olùmọ̀sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ kódà gan àwọn kan fẹ́ sọ ìsọ̀rọ̀lì yàtì kan lórí tó máa ń fọ̀pá yẹn ṣe wípé ọ̀pá yẹn tó bá fi bọlẹ̀ báyìí ọ̀pá yẹn ó sì di gini ńlá débi pé yóò yàtàzọ́ọ̀lù lẹ́lùbì yóò máa fi sẹ́bògì àwọn kan ní rárá a máa fi ọ̀pá yẹn nìkan tọ́pá yẹn ó máa da ẹran a máa fi dáàbò bo àwọn kíni ibi tó bá jù kalẹ̀ sí àwọn ẹran yẹn ò ní kọjá bẹ̀ gbogbo lẹ́yìn pátápátá ìsọ̀rọ̀lì yàtì ńlá sanadala kò nípìlẹ̀ torí pé n tó sọ ni wípé wàlíyà fi a màárìbù òkúrọ́ tó bá jẹ́ gbogbo léyìí táwọn àwọn ìsọ̀rẹ̀lì àti ń sọ yẹn ni tó bá kó bá wà ń bẹ̀ náà lẹ́nu tó ṣe kí ni yóò sọ ó kàn sọ wípé àwọn nǹkan kan míì náà wà tí mo ṣe kí ni tí mo máa fi ṣe ọba alikẹ ọlọ́wà ní alikí àyà musa ó yá jù ú lẹ́lẹ̀. fàlùkọ́hà fàìlà ló bá jù ú lẹ́lẹ̀ ló bá di ejò hayatun kò sí kó dà dédé dejò lásán fẹ̀sà ọ̀tọ̀ ni pé ó dejò rọ́bà hmm. àbó dejò okùn ṣe mọ̀ pé nǹkan kan lè wà in form of ejò hayatun ejò alààyè fẹ̀sà tí ń rìn fàyídà iyà sòbẹ́ẹ̀nù mòbíyìn ó di ejò ńlá kìí ṣe ejò kékeré so ẹ̀rù bá fàwọ́jàsá fi nafsi khifata Musa kúnlẹ̀ la takhaf hmm. so nígbà tó di gan ẹ̀rù bá láyé míì kódà á wàlà àtàkọ́ ó yá gbà mú padà ìyẹn ni pé wọ́n ń ṣe tẹ̀mírìnù fún wọ́n practice wọ́n train ní ahmed musa lọ́wọ́ kódà á gbà mú. wàlà àtàkọ́. má wàá bẹ̀rù pé yóò gé ẹ̀jẹ̀ Allahu akbar ìyẹn ni pé Allah subhanahu wa ta'ala ó máa ń ṣe nafiyul khawf ó máa ń gbé ẹ̀rù pò fáwọn ànábì ọlọ́run ó máa ń gbé ẹ̀rù wọn ìgbẹ́rù kankan kò sí ti ẹ̀dá àbí ìjọ bá ṣe wọlé tó níjọ́ tí wọ́n ju ànábì Ibrahim alayhisalam khalilu rahman tí wọ́n jù sí náà kò bẹ̀rù rárá wala takhaf hmm. torí pé ala inna awliya Allah la khawfun alayhim wala hum yahzanun àwọn ààyò ọlọ́run táwọn ànábì ọlọ́run jẹ́ ọ̀gá wọn la khawfun alayhim wọn bẹ̀rù kankan wala hum yahzanun wọn èsì ìbànújẹ́ pé kí ni ó ṣẹlẹ̀ nínú tí wọ́n fi rán wọn tí wọ́n fi mọ̀ pọ́ gbọ́dọ̀ múṣẹ́ ẹ̀dógógó ni pé kò ní síbẹ̀rù fún wa nípa pé kí làwọn fẹ́ bá pàdé wà láàrùn yàrá ni wọn wà ní banújẹ́ pé kí ló àwọn lè ṣàfẹ́kù kí ló lè ṣe àwọn tí ó bá àwọn nínú jẹ́ kò ní sí fún wa kódà àwọn àtàkà sanu ìdùn ha sí ìrọ̀tà àlùkò la ìyẹn ni pé àádápadà bọ́pà rẹ̀ ṣe rí lákọ̀ọ́kọ́ ẹ̀ náà واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى واضمم يدك إلى جناحك تخرج بيضاء Allah subhanahu wa ta'ala tún wá pa lásẹ̀lẹ̀ kejì wádùmùm di yádàkà ọwọ́ rẹ̀ ẹ mọ̀ pé àsọ́ọ̀kà làtàkọ́kọ́ eléyìí yádàkà ọwọ́ rẹ̀ tó mú lọ́wọ́ ọwọ́ ọ̀tún náà ni Allahu akbar wọ́dùnmù yàdàkà ọwọ́ yẹn dì í ìlàjà náà ìkà lọ sí bísẹ́gbẹ́ rẹ ó yá fi bọ ẹ̀gbẹ́ ibi tó ọba adẹ́dà fẹ́ sọ fún ni pé fi ọwọ́ yẹn bọ abíyá takuru tó ti tì bọ̀ bẹ́ẹ̀ takuru tó bá ti lè yọ ọwọ́ yẹn padà takuru ju bẹ̀yẹ̀gọ́ yóò jáde ọwọ́ yẹn ó di tí ó funfun gbò. mingayin láì jẹ́ wípé ti jíjáde tí chẹ́ǹjì tààrùn torí wípé tí ẹ̀tẹ̀ bá múyàn ọlọ́run bá lè kí ọlọ́mọjà máa o àbùdá àgbẹ̀míjà ti bẹ́ o tẹ́tẹ̀ bá múyàn tábà lẹ́tẹ̀ múyàn ẹ̀rí pé wọ́n ní ẹlẹ́tẹ̀ ìgbégboro ìyẹn túmọ̀ yìí pé bàràbàrà yóò mọ̀ yóò funfun yóò wá dàbí ẹni sáfin ni àbí kí ló ṣe ẹ̀tẹ̀ nu míngẹ́ ìrìnsù ìláì jẹ́ wípé tẹ́tẹ̀ àbí ti àrùn kan. Hmm. ayatan ukhra. ayatan ukhra ìyẹn ni pé mo fi léyìí ṣe nǹkan àmì àyà wo náà lidhalika alikalimatu àyà fún Qur'an gbogbo gbà tí alukur'an máa ń lo àyà gbogbo gbà kọ́ ló máa ń túmọ̀ àyà alukur'an àyà tan ó máa ń jẹ́ àlàmà àyà tan a máa jẹ́ hujja evidence àmọ́ bí àyà tan ukhra mujiza tan ukhra nǹkan mẹ́ẹ̀ẹ́rẹ́rí àmì ẹ̀rí máa jẹ́ mi sọ ẹlẹ́ẹ̀kejì ni. Hmm. أسلك يدك في جيبك تخرج بيضاء من غير سوء وامدد إليك جناحك من الرهب فذلك, فذلك برهانان من ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين láyé mi náà Kùránì ọba aláṣọ pé usluk yadaka fi jaybika a rí pé olùjànà ẹ̀ka jẹ́ ìwé ẹ̀gbẹ́ náà ni wọ́n ń pè bẹ́ẹ̀ ó yá mú ọwọ́ yẹn lọ sọ́gbọ̀ ọ̀tún tó o bá ti tì í bọ abíyá rẹ̀ takurujú bẹ̀ ìbọn àmì gẹ̀rì sóyún ẹ̀rí pé bákan náà ló sọ sọ́n ìyẹn ni yóò jáde àwọn olùmọ́ni kí ló fa mí náà ráhàbì ìyẹn túmọ̀ yìí pé táìmù tó fẹ́ yọ jáde ní tí òfin jẹ́ kẹ́rù bà kárò mọ́ ara rẹ̀ mọ́ bàá máa gbà á rí i pé tọ́wọ́ yẹn bá ń rí nǹkan àwọn máa gbà bí para rẹ̀ hmm. so ìyẹn ni pé yóò lè jẹ́ pé àdàhà ilà tasabut ara rẹ̀ ìfinrinlẹ̀ ó máa mímọ ní ọwọ́ yẹn burhanani evidence méjì yìí lọ́rọ̀ bí ọlọ́ọ̀ba àlá ló fún ẹ. ìrà fìràhùnà wà mẹ́lá. àwọn tó ṣẹlẹ̀ yìí fún kì í ṣe gbogbo èèyàn ìlà fìràhùnà lọ sọ́dọ̀ fara wà mẹ́lá yìí àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀. Innahum kanu qawman fasiqin. Torí pé ń tá a fi ní kó o fi léyìn àwọn, wọ́n jẹ́ ìjọ kan tí wọ́n jáde tí wọn ò tẹ̀lé àṣẹ ọba adẹ́dà wọn àpáyà ọba tó dá wọn wọn àti ẹ̀mọ̀ pọ́lọ́hùn kan bẹ tí ń jẹ́ Allah. وامدد يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى لنريك من آياتنا الكبرى الله سبحانه وتعالى léyìí mo fẹ́ fi hàn yìí لنريك a fẹ́ fi hàn ìyẹn ni pé mo kàn fẹ́ fún ẹ ní evidence kó lè mà min ayatina apá kan nínú àwọn mùjìzá tiwa alukuburo tó tóbi a jẹ́ wípé àyà tó bá dẹ́nà fẹ́ fún ojú bẹ́ẹ̀ lọ that is part of out of it apá kan nínú àwọn àmì ni bọ́ba adẹ́dà ṣe máa ń fi hàn àwọn àwọn òjíṣẹ́ rẹ̀ ó máa ń train wọn kó tó di pé wọ́n ó débẹ̀ tó ti yé àárí pé anábíwá Muhammad kẹtọ̀lọ́ lọ́kọ́ máa bá ọ̀rọ̀ tá a padà sọ nígbà tọ́ba adẹ́dà fẹ́ fàmì tó ga ó ní subahana lẹ́bi asọ́rọ́ abidihi lẹ́yìnlẹ́m minal masjid al-haram masjid al alẹ́bi barakna hawla kílówì. ìlú yahoo ni àyà ti torí pé a fẹ́ ti hàn bá a ṣe fi hàn mọ́sẹ̀ àlẹ́sàlá bẹ́ẹ̀ la má nẹ́bì jáde kúrò ní mẹ́ka a ní kó lọ sí bethel makdis ìyẹn ní jerusalem a fẹ́ lọ fàwọn àmì hàn àmì tá ànábì rí pọ̀ ju àmì tá ànábì musa rí lọ torí pé min aya àti nà orin ìrìn àjò yẹn ànábì gun alburok ó lọ láàrin kásùn lálẹ́ kájí lásùbà ló lọ sí israel ó dẹ̀ padà ó wá tàkì israel lọ sí sánmà láyé ní nínú ríyàwó málàkú tẹ̀sánà àwáàtì wọ̀l ard ọba adára tó wá gbẹ̀kọ́ sánmà lọ ó ní mo fẹ́ fi ìkápá ọlá wa àfin ọlá wa hàn ẹ́ lókè sánmà wọ́n fi ń Musa ní àmì lórí ilẹ̀ wọ́n fà nẹ́bì lámì lókè sánmà keje so bó ṣe máa ń ṣe pẹ̀lú àwọn òjíṣẹ́ rẹ̀ nìyẹn min ayatina al-kubra anabi Musa alayhi salam ẹ jẹ́ ká mọ̀ dáadáa torí time ọba adára fún mujiza tó fà nẹ́bì Musa mẹ́sàn-án ni kílápì mẹ́sàn-án ah. tẹ́ bá ka méjì yẹn àlàásọ̀ àlàásọ̀ ọ̀pá àti kíni àti ọwọ́ ó di mélòó ó di hmm. méjì tábà wá fẹ́ mú méjì míì mọ́ á padà lọ sínú súrọ̀tọ̀ làárọ̀ Quran seven á mú àyà one thirty àti àyà one thirty three ó ní wàlàkọ̀dì. wàlàkọ̀dì àkọ́nà. آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون ولقد أخذنا آل فرعون pàápàá a ti fi gbá wọn mú nínú mùjíza tá a fún wọn nígbà tí wọn ò fẹ́ gbà ànábì Musa wá bẹ Ọlọ́run lé wọn lórí ó ṣépèlé wọn bisinin ọ̀dà oúnjẹ ọ̀yàn ìyàn bá wọn jà wọ́n gbé nǹkan ọ̀gbìn nǹkan yẹn ò jáde ó di méjì òjò kọ́kọ́ dá ẹnu wọn bá tí ó tún jáde kò tún gbé ọmọ bóyá wọn á jẹ rántí láti padà sọ́dọ̀ Ọlọ́run eléyìí ọ̀kan tàbá padà sí àyà one thirty three ọba Allah subhanahu wa ta'ala wá fẹ́ márùn táàfin kún méjì yóò jẹ mélòó yóò jẹ méjì. fàǹsánná alayhimu tufan. fàǹsánná alayhimu tufan nínú bẹ́lọ̀ tọ́ba adẹ́dà fi kún lápá torí pé gbogbo tá kà yìí wọn ò fẹ́ gbà ni. ọba adẹ́dà àrùn náà bí mo wá sáré ẹ̀ gbà bí n tún fi àmì mìíràn fàṣánná alẹ́ ìmù tùfán ọba dẹ́dà ní mo fi kún musa lápá àtùfán àwọn èèyàn lẹ́kùn omi ó wọnú oko lọ omi yẹn ò dá àwọn kan ní tùfán ikú ọ̀wọ́ọ̀wọ́ ọba àlekèlè ọmọ sá làwọn bẹ ìyẹn ni pé ẹ̀kún omi tí máa fa táwọn èèyàn ń kú tí ọ̀nìní bá pọ̀ tọ́nìní tó bá pọ̀ tójò bá pọ̀ tọ́nìní bá pọ̀ àwọn èèyàn máa ṣàìsàn àwọn kan ní tọ̀ọ̀rùnù ni àjàkálẹ̀ àrùn bíi kòró wálìjàrán àti tata wálìkùnmẹ́lì òkùnmẹ́là ó ní tá a lè pè ní bí ìdun <laughs> ìdun lè gbalé lọ́wọ́ èèyàn hmm. abẹ́ kó jọ kó má sàṣàánú wa hmm. ó lè gbalé gbọ̀nà lọ́wọ́ èèyàn hmm. torí pé tó bá bẹ̀rẹ̀ tó bá ilé wọlé èèyàn báyìí bí ìgbà tájà kálẹ̀ àrùn wọlé ni n tẹ́ fi lélẹ̀ àfààní ọba dẹ́dà ẹ kó gbogbo bẹ́ẹ̀dì àga gbogbo ẹ̀ lẹ́sìn kí ni ẹ kó ta aṣọ gbogbo ẹ kó ta ni ẹ gbọ́dọ̀ kó ta ń jọ kàn yẹn ẹ filẹ̀ bí ijọ́ mẹ́ta torí pé gbogbo ibi tí ẹyin ìdùn bá wà pátápátá ni ó padà pa gbogbo ẹ̀ ẹ̀ mọ̀ wò pé tó bá wà ní pàlàpọ̀ lógi yóò padà kòkòrò ẹ bó ṣe kéré mọ́ àmọ́ bí báyàn wí o látara àìmọ́tótó wọ́n mọ́tótó ọba adẹ́dá sì dùn bá wọn jà wọ́n dọ̀fà bí à òun ní ọ̀pọ̀lọ́ wọ́n jí láàárọ̀ ọjọ́ kan wọ́n mọ̀ sí omi báyìí lọ́pọ̀lọpọ̀ lókè ni. <laughs> naam wàdàm ẹ̀jẹ̀ wọ́n kà sí omi lomi wọ́n bá dẹ̀jẹ̀ wàhálà dé lẹ́jà bá ń kú ní omi. ayatin mufasola. ayatin mufasola àwọn different miracles of Allah ẹ má jẹ́ kí n tẹ̀ tẹ́yìn kaba fẹ́ pèrè lánàbí nsìn àbúfẹ́ pèrè lójijì ọlọ́run kò bùkátà kó fún wa ní miracle o we don't need it torí pé òkè ń sànẹ́bí ọlọ́run bẹ́lẹ̀ páwa sọ wípé ẹ jẹ́ kí n mú àwọn àmì kan wá tẹ́ẹ̀dì màgbà pé wòlíì ní mí tẹ́ẹ̀dì gbàgbé pé òjíṣẹ́ ọlọ́run ní mí wọ́n à ní ìdẹ òkè ń sànẹ́bí ọlọ́run àwọn ànẹ́bí ọlọ́run wọ́n ti lọ gbogbo àmì yẹn pátápátá ọ̀pá musa ó gbé lọ ni ló fà tó jẹ́ wípé màdàlà mu'jizatul khairul anbiya baqiya gbogbo àwọn ànẹ́bí ọlọ́run pátápátá mùjíza tó fún wọn gbọ́n ti lọ wọn kó lọ ni ànẹ́bí kan ànẹ́bí wa Muhammad sallallahu ó nìkan ní mùjíza rẹ̀ khalidan torí pé kò ní sáà nábì mi lẹ́yìn rẹ̀ wà má iyẹ́l mujizati nàbì hmm. kí ni nǹkan ìmọ̀ àmì tọ́ba dẹ́dà ó ní wọ́n fún mi ní nǹkan kíkà alukur'an yóò tẹ̀lá ìtànkà yìí ó ní mujiza sáfà nàbì wa Muhammad ìyẹn túmọ̀ yìí pé ntẹ́ẹ̀mọ̀ kà ntẹ́ẹ̀mí rí kà tán ntẹ́ẹ̀mọ̀ kà tí ó kọ́ bá ìsẹ̀mí ayé yín ntẹ́ẹ̀mọ̀ kà tí ó sọ bọ́ọ̀lù ayé ó ṣe rí ntẹ́ẹ̀mọ̀ kà tẹ́ẹ̀dá kan àwọn ẹ̀dá ò lè múrú ẹ̀ wá fa in kunta fi shakkin mimma anzalna ala abidina fatu bi sura tẹ́ ẹ bá ń ṣe iyèméjì tẹ́ ẹ bá gbà pé miracle ni ẹ múrú ẹ wá afdalu kitab òun náà fi pè ní tírà èyí tí fi lóore jù téèyàn máa sọ pé òun kà gbogbo tírà tí ẹ̀dá máa ṣe kíni nígbà ẹni tí ó tún wá fún tẹ́sán kí mo jésù àní ẹni tí ó tún wá fún ó wá jẹ́ni tí ó máa kọ́ máa kà tí ó jòkó tà fà kan rí ó ní wà máa kún tà tẹ́tìlù mi kọ́bìlì wà látàkùtù bí ẹ̀mí ni ìbàlá tábàlì mùtìlù máa kún tà tẹ́tìlù ó máa tà tẹ́lẹ̀ wà látàkùtù bí ẹ̀mí ni ó sì fọwọ́ rẹ̀ máa kọ́ ìdánilá tábàlì káfọ́ pé ó máa kọ́ ó máa tà ní àwọn Yorùbá sọ pé ó lọ dà kọ́ńbì kan ni. hàrí ìmọ̀ òjì zàtùm àǹbíyà eléyìí ni nǹkan ìmọ̀tọ́ba adẹ́dà fún ànábì wo ànábì wa muhammad sallallahu alayhi wa sallam na'am. linuriyaka min ayatina al-kubra. tó bá fẹ́ fi nínú àwọn àmì wa tó ti kí ni tó tóbi ila fir'auna innahu tagha. na'am nígbà tí allah subhanahu wa ta'ala tó ìnàdẹ́dùn tán ìgbà ilé ìtọ́ ó yá ìràhab máa lọ wọn ò ṣẹ̀ṣẹ̀ níbi pé bó rárá máa lọ ìlà fìràhàn ó níbòmí tó ń lọ fáráò tó kú lọ́dọ̀ rẹ̀ ẹ̀rí kìí ṣẹ̀yẹ̀ lágbára fáráò tó kú lọ́dọ̀ rẹ̀ padà sọ lọ́dọ̀ rẹ̀ ìlà fìràhàn ìnáwó. ìnáwó tọ̀gọ̀. pàápàá farao tọrí yẹn tọ̀gá ká tó bí ẹ ìrẹ musa aleyhisalaam ló ti kọjá là. tọ́ọ̀gì ẹ̀ lọ so ló fàṣẹ pé àwọn gbọ́dọ̀ kan wà tí wọ́n gbọ́dọ̀ lò fún yẹn ẹ má jẹ́ kí n tẹ̀yìn tá má pè yẹn ní tọ́ọ̀gì ó yẹ kéèyàn fara yàtọ̀ ara ọlọ́run jẹ́ jẹ́ tọ́ọ̀gì o. torí wípé ìròyìn ó fi ròyìn aláburú ẹ̀dá lórí ilẹ̀. mẹ́ni wo farao mẹ́ni wa farao tànà pè ní farao gan farao is olóyè ni bí aláàfin olúwo táìtù ni oyè táwọn ọba aláyé mọ́sárì máa ń jẹ àwọn olùmọ́ni kí lorúkọ rẹ̀ gan èyí táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ tó sọ fún wọn wọn ní rọ̀mùsíìsì sáni lorúkọ ẹ̀. rọ̀mùsíìsì sáni. ajẹ́ wípé wọ́n máa ń pè wọ́n àsìkò wọn wọ́n máa ń pè wọ́n ní asuru faraina jámù rẹ̀ ní asuru faraina nígbà tá ní àsìkò àwọn aláàfin ọ̀yọ́ aslu faraina àwọn faraina gbogbo ẹni bá jọba róòmù náà máa ń pè bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá a ti máa ń pè ericol mẹ́líkò róòmù táìtù kan nìyẹn so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe máa ń jẹ táìtù yẹn nìyẹn lásìkò yẹn kò sí ọba kan tó jọba alágbára ayé tó kọjá àlà tó tó farao farao tàsìkò yẹn òun ló yapò kí jùlọ nú ẹ̀dá dọ́ba rẹ̀ dà. Mm iná wù láàárín fìlà àgbà iná wù lámìnà mùsùlùmí pé èyàn ó ga níbàjẹ́ lórí ilẹ̀ ó ga ó pìtínà gbogbo èèyàn ìgbà yẹn fẹ́ tábà fẹ́ fi fara ò tábà fẹ́ fi wéyàn ká tó le alágbára tábà nínú àwọn alágbára yìí tán dààmú agbára tán agbára yìí wà lọ́wọ́ wọn ṣẹ̀bùkà kọ́ àmọ̀ sọ̀rọ̀ amẹ́ríkà kó àmọ́ àwọn kan àbẹ̀rẹ̀ lè ṣe àwọn náà dúró ti dáadáa hmm. president russia bó ṣe rí lẹ́gẹ́lẹ́gẹ́ ọkùnrin ogun ni vladimir putin àwọn èèyàn sírò wọ́n wò sẹ̀mí ayé rẹ̀ pé why this young child tẹ́ rò pé òun gẹ́gẹ́ fúnra ara rẹ̀ ti ń fà lágbára president Russia tó ní ó wà nù ẹni tí tẹ́ bá sọ̀rọ̀ kan lágbàáyé ẹni láti consider ẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n lò lọ lórí ilẹ̀ àmọ́ ní time yẹn during that time kò sí láyé alágbára kan tó tó Fáráò ìyẹn Fáráò tí ni Fáráò tàṣe kó Musa alayhi salam lójó ní izahab ilá fìràwùnà ìnáwó súrọ́tì nazaat ọba aláàfọ́ fún pé izahab ilá fìràwùnà ìnáwó tọ́gà fàkún aláka ilá tọba wa débẹ̀ ntọ́ sọ fún mi pé fàkún aláka ilá ṣé ǹjẹ́ ṣe fẹ́ ilá mo fẹ́ kẹ́ fẹ́ omi yín mọ́ kí tún kàn yín ṣe wà á di yàkà. ìlà rabbika fatakhsha. mo wá fẹ́ mú yín padà mo fẹ́ júwe padà fún yín ìlà rabbika kẹ́tì gbàgbá ìsọ ọlọ́run. fatakhsha ẹ bẹ̀rù ọba tó dá yẹn kọ́lẹ̀ dára yín àwọn kan ti jẹ fáráò kẹ́yìn tó jẹ ti yín ẹ̀rì kọ́rọ̀ ìrọ̀rọ̀ tó lágbára pọ̀ ní iṣẹ́ tí wọ́n gbé wà nábì Mùsá ifá tó lé ni. Qala rabbi shrah li sadri. Naam, iṣẹ́ tó le yẹn òun ló fa ọ̀rọ̀ tá a fẹ́ ka ìtọ́ba dẹ́dà tí Musa sọ yìí. Nígbà tọ́ba dẹ́dà ni máa lọ lọ jíṣẹ́ báyìí fún un. Ó wá tún ṣàlàyé tí ó sọ fún un. Sotie láàyè nínú súrà yìí bó tiẹ̀ jẹ́ pé ọba dẹ́dà kọ́ Musa alayhi salam lọ́nà tí ó gbà sọ̀rọ̀ ó ní fàkúlà làwù ọ̀ọ́là lẹ́yìn làálàwù yàtàdà kára àròyà ṣá. fàkúlà ẹ má ẹ má gùn gàràgàrà hmm. ẹ má gùn gàràgàrà ẹ má tẹ̀ torí pé ọlá ìfẹ́ jẹ́ ìwò gbódòdó ń gbà mí. sò yẹn ló pé téèyàn bá jẹ́ ọlọ́lá ó ní mẹ́tọ́ọ̀dù tẹ́sán mọ́ ọ́n ń pè ní uslubu dáwà jó gbogbo àwọn olùbánisọ̀rọ̀ ìyẹn ò gbọ́dọ̀ lọ́wájú aláàfin kó lọ́wájú bàbá wọn lọ́fà ń sìn àyàkùnmọ́ kábíyèsí bàbá baba wá sọ pé bàbá ẹ máa kírun dáadáa ààrẹ ah, ní sọ báwọn ẹ sọ wípé ọba adẹ́dà nífẹ̀ẹ́ àwọn ọlọ́lá ó sì fẹ́ kọ́ lọ́lá ó máa súnmọ́ ẹ rí i pé ẹ kírun ìyín sọ báwọn wájú pírẹsidẹ́ǹtì báńkọ́ lẹ́ẹ̀ ṣe sọ ó láwọn pé ẹni tí ń local dai local player kò ní tó bá dé international ó change yẹn tó ti yẹ torí pé lèkólè mẹkàn mi maqal hmm. gbogbo àyè kọ̀ọ̀kan ló lọ́rùn tá a máa ń sọ bẹ́ẹ̀ wà lèkólè maqal hali wa ahwal ló sì ní àwọn ìṣesí tí èèyàn máa fi gbáhàn tó wà ń bẹ̀ sọ̀rọ̀ tó ti yẹ eléyìí lọ́ba adẹ́dà kọ́ àwọn ànábì ọba adẹ́dà àmọ́ torí pé iṣẹ́ tó gbélé Musa lọ́wọ́ yìí iṣẹ́ yìí lágbára pọ̀ o hmm. torí kí ló pàtà ìmọ̀ tó fi lágbára pọ̀ òun ló pàtà ànábì Musa sọ wípé qala rabbi shrah li sadri Allah subhanahu wa ta'ala ń lọ mi ò lè kọ́ sẹ́yìn torí pé wà má alárọ̀sùn ìlàlùbàlẹ̀ olùmọ̀bí. ibẹ̀ láti rí yàtọ̀ tí ń bẹ láàrin ànábì àtòjíṣẹ́ àrọ̀sùn àti kí ni nàbí ànábì wọ́n lè má ránṣẹ́ ọlọ́wọ́ kà máa bá a sọ̀rọ̀ kà máa fún ní tọ̀sánà ni ó lè má fún ní tírà kódà ó lè má fún lálẹ́ òmà ó lè jẹ́ pé sẹ́ tó bá lẹ̀ ni ó máa tẹ̀lé àmọ́ tábà ilé pèèyàn ní messenger of Allah ẹ má jẹ́ kí n tẹ̀yìn ìlàlùbàlẹ̀ kódà kẹ́ máa là àwọn èèyàn kẹ́ gbọ́bẹ̀ lọ́wọ́ báyìí yóò máa jíṣẹ́ wọn. so ọrọ yẹn anabi musa wa di rẹ̀ ọba rẹ̀ pé mo ti gbọ́ màá lọ àmọ́ mo bùkátà ìrànlọ́wọ́ rẹ̀ torí pé ẹ̀dá ni ọ̀rọ̀ yẹn ò dẹ́rùbà ó ń wá ìkún lápá ọba dada lọ kọ́kọ́ béèrè á ti rí wípé gbogbo ẹni tí ó jìrú iṣẹ́ yẹn ó ní ìdí kọ́kàn rẹ̀ gan ṣe kíni kó clear then ọrọ yẹn gbọdọ jókòó lórí láti rí pé gbogbo àwọn tó máa bá wa lénìí àwọn àfa àwa tó bá wa either lórí gbangba tí n ti ń bẹ lọ́kàn àwọn ò bá jòkó dáadáa àwa tá a fẹ́ gbọ́ kò ní ṣiṣẹ́ lára wa. tó bá tí nǹkan yẹn bá ṣe jòkó sí lẹ́mìí èèyàn tẹ́mi rẹ̀ náà túká sí tẹ́mi rẹ̀ náà gbà lọ́wọ́ tó àṣẹ́tì rẹ̀ wọ́n lọ́ ìkù sí bó ṣe lè wọlé ìwé tẹ̀mí gbọ́ yé kódà kó máa bú yín. lẹ́gbẹ̀ẹ́ òdodo ni àkótó chẹ́ǹjì. so ó wá Musa kọ́kọ́ béèrè rẹ̀ sọ́ba dẹ́dà òun ìṣọ́ra lè ìṣòro àkọlùbí <laughs> torí pé ìrádàtul hàl ìrádàtul e, hàl wà ìtìlákùl maqal ìyẹn ni pé tó gbà lérò ni pé n ti ń bẹnu báyà ọkàn ní ń gbé bẹ́ẹ̀ bá ń kọ́kọ́ tún ọkàn yìí ṣe jọ́kàn yìí dúró jọ́kàn yìí gbé kọ́kọ́ sí payá síṣẹ́ yìí so ẹ rí i pé téèyàn bá fẹ́ gbaṣẹ́ tíṣẹ́ òkú wọn náà fi níwọ̀n ìfiṣẹ́ bẹ́ẹ̀yàn ẹni tẹ́ ẹ lọ fiṣẹ́ bẹ́ẹ̀ kò ní í ṣe dáadáa àmọ́ ẹ jẹ́ kó jẹ́ kó wá gbà kan ní iṣẹ́ ìbáwò lẹ́ ṣe ṣe mo ti ṣe rí gan-an kódà gan mo ti ṣe nígbà níbi báyìí rí i pé òun gan fúnra ẹ̀ ah, eléyìí ìṣúra ó láti láti ṣiṣẹ́ ìṣúra lè sọ rèrè bá ń sípayà ọkàn mi ọkàn mi jẹ́ ó dúró nǹkan kó gbọ̀n hmm. so kó jẹ́ pé nìkan ti accept iṣẹ́ yẹn ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ yẹn ó lè wíìdù tẹ̀síìrì mìnkì ó lè àmọ́mọ̀ wípé tó o bá ti lè jó rọ̀ lásáhálán ìlàmà àlítàwò sáhálán nǹkan kan ò lè rọ̀ ọ́ iṣẹ́ ìlú sọ pé èlé jẹ́ o àmọ́ mọ̀mọ́ pé kò lè rọrùn àfi tó bá ṣe ní rọrùn fún mi ẹ̀já ká padà rọ́bì ìṣúra rẹ̀ sọ́dẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ànábì ọlọ́run lọ́ba aláàmọ́ ń ṣe ìṣúra sọ́dẹ̀ fún wọn ó máa ń ṣe payọ̀ ọ̀kan wọn lọ́pàá tó jẹ́ wípé ẹ̀ lè convince wọn tó bá ti fẹ́ jíṣẹ́ yẹn anabiwa muhammed ẹja kọfí àkọntrat ẹ kàṣe mọkọra náà bẹyìn náà dáwàtú musa wà dáwàtú atamil anbiya nabi yina muhammed anabiwa muhammed ẹrẹ pé anabi musa ló béèrè pé ìṣẹ̀lẹ̀ alẹ sọ níbi àbí anabi ò béèrè tọba aláàfin ṣe fún un <laughs> lójú tó pé alamnasra yàtọ̀ sọdẹrọ hmm. ẹrí alamnasra the same thing sari osodiri hmm. títí payọ ọkàn yẹn wọn ṣe fún anabiwa muhammed àwọn olùmọ ní lakọ̀dé wọ́pọ̀ àṣàrò sọ́dọ̀dẹ̀ Rasulullah marratayn ìfipáyà gbáyà kí wọ́n fọ ọkàn tó wà nínú gbáyà ẹ̀ẹ́mẹ́jì náà sífà nàbẹ̀wà Muhammad kọ́mẹ̀tì wúlà ìdámà kánà nàbí yóò ń da Halimatu Sa'diya wọ́n fi àkọ́kọ́ pressure àkọ́kọ́ fún gbáyà nàbì tán fọ ọkàn rẹ̀ wọ́n mú jáde nígbà tá nàbì wà lọ́dọ̀ níbi ọmọ dúbí mẹ́rin sí márùn tó wà lọ́dọ̀ Halimatu Sa'diya kàmájá fi riwayatin allati sabatat aw tusbitu dhalik ó ní níjọ́ yẹn ànábì ń ẹ má jágbà wípé àwọn kan wọ́n dìjọ sẹ̀mí pẹ̀lú ànábì tí wọ́n dìjọ mú yẹn lọ́dọ̀ àlímọ̀ ara sàdíyà nínú wọn ni àfa àwọn Usman wọn mazun tàbí ni ahi fèrèdọ́à Usman bin bin mazun nínú ọ̀tá dìjọ mú yẹn nígbà ní sàdíyà nìyẹn nígbà tí wọ́n dìjọ mú yẹn ọ́n láwọn ń ṣeré níjọ́ yẹn làwọn bá rí tarakùnrin kan dé ló bá dá Muhammad bolẹ̀ ìkí àtọ̀lọ́lọ́ kó máa bá ó mo ti sáré wọlé nu màmá màmá ẹ wá wọ arákùnrin kan ti nígbà tí wọ́n èdè ǹgbà mọ́ nípa nàbì ti dìde hàdà ìṣọ́ra sọ́dọ̀rì ìhùlà wàsáàmìyà ìdá fìnà ìmọ̀kà kọ́bùlà òrùjì ilẹ̀ sàmà ẹlẹ́ẹ̀kejì wọ́n ṣe léyìn ní fìnà ní gbangba mọ́kà ni wọ́n ti ṣe kó tó ní kí wọ́n má nàbì gùn sánmà lọ torí kílọ̀fà tán ti ṣe fún wọn bọ̀rọ̀ mọ́ fún torí wípé sánmà tó fẹ́ gùn lọ àtiṣẹ́ tó fẹ́ jẹ́ kó lè ní àhàlíyà confidence láti lè jẹ́ṣẹ́ yẹn àti láti lè withstand tó fẹ́ fojú rí lọ. sókè lidhalika jaa min habar an anas an afar an anas bin malik afa wa anas bin malik tó jẹ́ ọmọ ọ̀dọ̀ anabi tó gbọ́dọ̀ anabi fọdún mẹ́wàá ó ní làkọ́dọ̀rọ̀ àìtú afárá lè mẹ̀kìyàtì fi sọ́dẹ̀rì yìí ó ní jọ́kọ̀tà nẹ́bí bọ́sọ̀ mo rí orí pa bí wọ́n ṣe rán nígbà tí wọ́n ọ̀pẹ́rẹ́tì sẹ́mà tọ́ba ọ̀pẹ́rẹ́tì èèyàn rí ẹ rojú òwú sometimes ó ní mo rí orí pa ríran lára rẹ̀ nígbàyà rẹ̀ sallallahu alaihi tọ́ba rẹ̀ ní alam nashrah laka sadrak ṣé kìí sàwálà fọ ìgbàyà rẹ̀ ni. wàbáàna ànkà gbogbo tó lè jẹ́ bọ́dìn àgbèpò fún ọ bí kùrẹ́ṣì ṣe burú tó àwọn fíráwọ́ náà wọ́n burú ju kùrẹ́ṣì rẹ̀ lọ. alẹ́bí n tó lè jẹ́ wàhálà àgbè e fún ẹ àjẹ́ òbẹ̀rù torí pé wọ́n máa ń rò pé wọ́n mọ̀ tàbí tàbí lójú wa torí pé irú ọ̀rọ̀ ni Fáráò sọ ló sọ fún tani ló sọ fún Mósè salam ó ní a ah, ńgbà Mósè dọ́dọ̀ Fáráò aleyhisselam ó ní a ah, ní an arsili ma'ana bani Isra'il ah, bàbá o mo tí wọ́n bẹ̀ ní sọ ní wípé ẹ máa sin ọbọ̀ kan ṣoṣo. ọ̀rẹ́ alámúra bí ilẹ̀ wàlí ìdá. èsì tí fáwọn kọ̀ọ̀kan fún ní sọ́ọ̀tù ṣọ àwọn ìyẹn ni pé Musa alámúra bí kàfí ilẹ̀ wàlí ìdá. mo rò pé sóòdẹ̀ máa tó ń ṣe báyìí. ìwọ tí wọ́n bí wọ́n gbé ọ òpó ló báyìí náà gbé ọ náà gbé ọ wàlàbí kì í ṣe pé ọ̀yálégbé kọ́ òkun ó mú ríkẹ̀sì ni yes lọ lònú àfihàn nínú ọ̀rẹ́ tó wọ́n á pín tàbá ànábì Mùsá làbí sàfihàn ó mú ríkẹ̀sì ni yes lọ lònú sẹ̀lẹ̀ ayé rẹ̀ nínú pálásì. níbi ló ti lọ ayé rẹ̀. naam. wà fàálta fàálà tàkàlẹ́bí fàálta wà áńtà nínà ìka. aa ìrẹ́ Mósè sọ́ọ̀ gbàgbé ń tọ́bi sápò láàfin à ń bọ̀ ń bẹ̀ <laughs> wà fàálta fàálà tàkàlẹ́tì fàálta sọ́ọ̀ mọ́ tó jó gbé ọkọ̀ láàfin ṣe ọ̀sẹ̀ ń tó ṣeun àjẹ́ hmm. pé wà á ń tàbí alikafiri alikafiri hùnà kì í sọ aláìní hmm. alikafiri pé aláìmoore ni ẹ. tani ṣe lè gún ẹ àwọn fún tani ẹgbẹ́ èsì kan ṣoṣo mu kẹ̀kẹ́ kẹ́kẹ́ ń bẹ̀ o tó ti yé èsì kan ṣoṣo ṣọ́tọ̀ tí anabi musa tó fún tani torí pé wọ́n ti kọ́ lẹ́kọ̀ọ́ hmm. ó ní fàálítù ha fàálítù ha ìdáhùn wà á lẹ́mìnà eléyìí rẹ̀ kí wọ́n tọ́ mi láàfin ìrìn ṣe wàhálà àmọ́ ìtẹ́ ni mo ṣe gbẹ̀yìn fún alito wàhá ìzàn mo ṣe lóòótọ́ wàhálà mi náà bọ̀ mistakenly ni hmm. it's not intentionally it's not deliberately for me kì í ṣe pé mo mọ̀ ọ́n ṣe ọba dáadáa ló kàn kọ́ bàrà pé yóò ṣe kí mi yóò ṣẹlẹ̀. Kọ́lá rọ̀bì ṣọ́ṣlì sọ́dẹ̀rì. Àdúrà tánẹ́bì Musa Alisa, àdúrà mẹ́jọ làwọn olùmọ̀ àwọn kan lójú rẹ̀ lọ. Ẹ mọ̀ gbọ́dọ̀ àyẹ̀ káwọn náà bá fẹ́ bẹ Allah. Gbogbo ẹni tí ọ̀rọ̀ òye gbogbo ẹni tí ò mọ bó là ṣe sọ̀rọ̀ gbogbo ẹni tí ò mọ bó là ṣe ẹni kí là máa wí àwọn àdúrà téèyàn lè máa ṣe ni òun làwọn olùmọ̀mọ́ fi ń fàdó àyẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé ọkọ làárọ̀ bí ṣọ́ra lè sọ ní dákun bá sí payọ̀ ọkàn yìí. wàyẹ̀ sí ní àmì. jọ́rọ̀ yìí rọrùn fún mi lágbèkalẹ̀ rẹ̀ mọ́jú wọn sì ní gbọ́. wàá lórí ọkọ̀ dá mi wahlul uqdatan min lisani uqdatan min lisani dákun ahọ́n ìtakókó koko bantu koko kókó orí àwọn olùmẹ́ni bá ń tú kókó kan yìí lórí ahọ́n àfa àwọn asan albasiri ó ní làwùkọ́ọ̀là wahlul uqdata uqdata fil lisani ká sọ pé kó tú gbogbo ẹni ọlọ́run bá tú gbogbo kókó kí ló fa kókó lórí ahọ́n musa n tó fa kókó ni kì í ṣe ìgbà tẹ̀sírí ìbùnú kẹsíìrù rahim allah rahim ẹ̀tàn wá fà á ọlọ́mọ sàbà kẹwọn kí ló pa kókó yẹn ìyẹn ni wípé wọ́n nígbà tánàbí musa wà ní kékeré láti gbà náà ló ti bẹ̀rẹ̀ sí tẹ̀ ti fáráò fún rẹ̀ wọ́n ní gbogbo ọmọ tí ó bá ti jásàmù láti kékeré ni ó ti sẹnu sámúsámú eléyìí ọmọ yìí wọ́n lá nábì musa alayhi salam fáráò gbé lọ́wọ́ nígbà wà ní kékeré ó kà burú gan fáráò ló bá fà á ah. ọmọ eléyìí táàmì ẹni ó bi táàmì gbàtọ́ táà kàn ṣiṣẹ́ ọlọ́run lára rẹ̀ à ń ṣe bó ọlọ́run ah. ẹwà àsíà àsíà ìyàwó rẹ̀ tó jẹ́ pé ìjọ tó ti rí Musa ló ti nífẹ̀ẹ́ rẹ̀ tọba adékẹ́rẹ́ ní wà alqaitu alayka mahabbatan mi. ó ní bàbá kò rí bẹ́ẹ̀ omi kìíní ń ṣe onara omi kìíní kọ́lé ń ṣe léyìí bó ṣe fàáyì lágbára pọ̀. <laughs> ó pilẹ̀ ó wà ní ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ẹ lọ gbógun náwa àti sóti àwọn olùmọ́ni musa alisa gbogbo alamọ̀ pé ẹ̀yìn máa attract èèyàn ó fẹ́ mú ẹ̀yìn wọn ni jibril gbà lọ́wọ́ pé yá mú mọ́gùnà ó kà mọ́gùnà kà jù ẹnu ni ìyẹn ló fà á tí ahọ́n ẹ̀ ṣe kí ni kò fi lọ lójú sọ pé wà ló ọ̀dà tà mí sáà ni bá ń tú kókó kan nínú kókó ìtorí kí ni. so that tí bá ń sọ̀rọ̀ yẹ́pọ̀ òǹkọ́ òní wọ́n lè máa rí mi láti mọ̀ pé gbogbo àwọn ànábì ọlọ́run kò sí ọ̀yáyá nù wọn kò sá kílò ló wọn akílò ọba adẹ́dà rọ́bì ee wà ló ní lìfà àdínà gbogbo kókó tí ìjẹyìn ò gbọ́ nìyẹn abẹ kó mọ̀ fún wa. yàtọ̀ látara síkì olùkọ́wò téèyàn ò bá gbọ́ ọ̀rọ̀ yìí èèyàn ọ̀rọ̀ lé sékìní ọ̀rọ̀ lé clear mísífàtì àmbíyá ànyẹ̀kúnà láwọn mẹ́lẹ́sẹ̀tọ̀n àlùfátọ́nà wọ́n gbọ́dọ̀ dálá hàn gbogbo àwọn ànábì ọlọ́ wọ́n máa ń sékìní wọ́n máa ń dálá hàn tẹ́ ẹ bá lọ gbọ́ ànábì sọ̀rọ̀ ìbàlẹ̀ ìsàlámù ẹ̀ máa ń ah àwọn ẹ̀dá ń sọ̀rọ̀ kátó wá sọ pé ànábì wa Muhammad lẹ́rìí uutiya jawami olùkẹ́lì uutiya jawami tá ànábì bá ń ka Kùránì tọ́ba adẹ́dà sọ̀kalẹ̀ fún un àwọn kẹfìrí máa gbàgbéra ni torí ẹ̀ mẹ́tọ́ka ìnà ara làṣà irun ẹ wà má àlẹ́mìnà ìnà làṣà irun akọrin ni ọba dáadáa wà má àlẹ́mìnà òṣèrò wà má yẹnbẹ̀rẹ̀ ìlà wọn ò mọ tábà bí kùránì wé wọn ò mọ pé sórin ni wọn ni ara òye dání látàfùgáwò lè látàfùgáwò. ẹ má tẹ́tí gbọ́ la'allakum taghlibun tẹ́ ẹ bá tẹ́tí gbọ́ Muhammad yóò ṣe kí ni yóò lọ o torí pé idán rẹ̀ ahọ́n bẹ́ẹ̀ ahọ́n rẹ̀ idán bẹ́ẹ̀ tòun tí wọ́n bá ṣe rí wọ́n yìí tẹ́tí gbọ́ èèyàn òjò kó pẹ̀lú صلى الله عليه وسلم yafqahu قولي نعم waj'al وزيرا من min ahli. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta tá ànábì Musa tó ń bẹ ọba adẹ́dà rẹ̀ ṣé àmọ̀ pé kò sẹ́ni tí wọ́n bá fún ní fúrúsọ̀ láǹfààní opportunity láti bá president sọ̀rọ̀ you like yóò wù yẹn bí pé gbogbo àwọn request mi jẹ́ ń tẹ́ndà rẹ̀ torọ́ mọ̀ pé ẹni tó ń bá sọ̀rọ̀ ẹni tó ní kápá àti ṣe rìn. ó mọ̀ ẹ má jẹ́ kó sú wa látàmẹ́lò ẹ má jẹ́ kó súsú láti bí ọba dàdà lórí tá a máa ń fẹ́ wàhásátàn fi hárí wákàtúlẹ̀ hijaba hmm. pàtàkì jùlọ lásìkò gbígbàdúrà yìí àwọn èèyàn sùn àwọn èèyàn mẹ́bi eré báyìí níta ìjọba wọn tètè lọ sùn bóyá wọn ò jì kése tààjúde lóru tá a bá jẹ sàárì tán àbí ká tó jẹ sàárì kọ́lá àgbẹ̀ yóò bá tiẹ̀ yẹn náà fi làrákà méjì fata ajad bi nafilatan lak wa min al-layli fata ajad bi nafilatan lak asa ayyaba asaka rabbuka maqaman mahmuda àwọn yẹn sínú táwọn ò tọrọ bẹ́lọ̀ àwọn èèyàn mọ̀ yìí pé ìrun tẹ́níkà kí tàràwé yìí yẹn ọba adẹ́dà fẹ́ ká súnmọ́ òun ó fẹ́ ká bí òun níbèrè ni torí pé ìrun gan àdúrà àsọ̀látù àdúrà ìrun gangan oníkíni ńlàdúà àwọn èèyàn ó kí tàràwé ìrun ásámú wọn ó kì ní fifteen minutes wọn ó bẹ̀ lọ́n thirty five minutes lẹ́yìn rẹ̀ subhanallah wọ́n bá ń ṣe yín fi gẹ́rì mọ̀ òbí rẹ̀ yìí bí gbàtẹ́yà gbé ń tì tọ́ sáàyè rẹ̀ nìyẹn irun gangan òun làdúà àwọn sajidat àwọn ìforíkalẹ̀ tó wà ń tànàbí ni akọ̀gbọ́n yẹ kó là abdulmi rọ́bì ìwà wọ sàjẹ̀ àsìkò tẹ́ ẹ lè súnmọ́ lọ́wọ́ yín jù ó làwọn àsìkò tẹ́ wà láwọn ìforíkalẹ̀ àkìrù dùà ẹ wájà dùà ó pọ̀ nbẹ àwọn èèyàn ní sàdùà wọ́n retí bàbá ìmọ̀ọ́mọ̀ tí wọ́n sàlámà tí wọ́n máa sọ pé ìyá táyé ọlọ́mọ́sà jọjọ́ náà máa ta bàbá kàfáyà dákùnrin tí wọ́n kọ́ bá lọ́ba parí ẹ̀ àwọn náà ṣé wọ́n lè tọrọ fúnra wọn ni wọ́n gbé màmú kalẹ̀ láti tọrọ àdúrà fún wa lẹ́yìn kíni lẹ́yìn torí pé ìrún ta kí ẹ gẹ́gẹ́ kíni o àdúrà ẹgbọ́n ànábì Mùsá bó ṣe ń bẹ ọlọ́run rẹ̀. wàjẹ́ àìní waziran min ahli. ọlọ́run wàjẹ́ àìní ṣe fún mi waziran olùkónilápá olùkónilápá min ali tọ́ọ̀bà wa ṣe fún mi dákun jẹ́ ó jẹ́nu ara lé mi bí táà ti dúró ni kí ló fà tó fi béèrè wàzíyàn kí ló pa ṣé ọ ipa rẹ̀ ò ká asáàrùn àwọn ànábì ọlọ́run tọ́lọ̀ rán tí ò fún wọn ní ìkejì wazir so tiye táàmì ànábì mú ànábì Ibrahim alayhi salam ǹjọ́ tí ó lọ jíṣẹ́ so kò ní wazir noah kò ní wazir bó tiẹ̀ jẹ́ pé wọ́n ní sàbí tí ó kún wọn lápá wáyé tí mú ó sì ń béèrè wazir torí wípé ẹni tó fẹ́ ràn sí burú púpọ̀ farao burú farao lé lẹ́dàá Fáráò ó lé mm. lẹ́dàá ó tó bẹ̀rù àwọn olùmọ̀ nítorí pé ànábì Musa máa ń bínú. Mm. So ó wá ń béèrè pé kí n kàn rí èèyàn kan tí lè máa ṣáwárà rẹ̀ ìyẹn ni pé tí lè máa á lè máa pé báwo ló ṣe rí sí ṣe nǹkan lé sí i ah bàbá ẹ̀ mọ́ ti sọ yẹn báyìí lẹ́jà gbégbà. So ẹlẹ́ẹ̀kejì àwọn tán fẹ́ ràn sí torí pé ọba adáda ti mọ̀ wípé yóò wá bá mi sọ̀rọ̀ lókè túrì sí náà yóò bẹ̀ kó bá ní ìsọ̀rẹ́là kó bẹ̀ he needs someone to look after them ó bùkátà ẹni tí ó nà á bá rẹ̀ ìyẹn hmm. lẹ́ni kí ni deputy tí ó máa deputize rẹ̀ tí ò bá sí tó lókè túrìsì náà eléyìí tá a padà débẹ̀ ìyẹn ló fa wàjì ali wàjì rẹ̀ hmm. ali àwa padà sórí ẹ̀ wáyé tó jẹ́ nú ara lé rẹ̀ ní béèrè hmm. ó ní inú ara ìyẹn túmọ̀ ìpè gbogbo rẹ̀ tọ́ba abẹ́dẹ̀ ó bá ṣe fún wa mọ́ ìyọ̀tara lé wa nú ẹ̀ bẹ́ẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ń tọrọ àdúrà wọ́n ìtọrọ fáwọn ara lè wọn ó nìkan ni ọlọ́run èmi dákùsẹ̀mí lólówó ń dilé wa dákùsẹ̀mí lólówó ń dilé wa wọ́n sì ní olówó kan òtòsí mẹ́fà àwọn náà kí ni wọ́n darí wọ́n ní ẹ má jẹ́ kí n tẹ̀yìn wọ́n ní torí kan bá sun wọn tí ò bá dé kí ni tí ò bá rán gba wọ́n ní yóò dìgbà lọ́wọ́ hmm. torí kan bá ti sun wọn tí ò bá dé kí ni torí pé tẹ́ ó bá ti sun wọn tí ò bá ti ran gbà yẹn ìjọ tí inú gbà yẹn bá ti lọ bìkan pé ẹ bá kàn ẹ à ẹ bọ̀dá yín kínní nǹkan <laughs> ẹ wá fẹ́ ra wọn gbogbo owó tó kó wá lé òun àárín kankan ìyẹn túmọ̀ pé oríire tọ́ba abẹ́rẹ́ ò bá ṣe fún wa mọ́yọ̀ tìdílé wa àwọn ẹ̀gbọ́n àbúrò ọmọ wọ́n yọ tí wọ́n lẹ́lẹ́nu ìdílé rẹ̀ torí pé ọba adẹ́dà níkàpá láti sórí kárí wọ̀rọ̀ ahmedu wàhálà kí ó gbà níjọsí fún wa má fi lè ní ọkọ̀ tó kù fún lórí rẹ̀ fún wa láhàwọ̀lá wàhálà